صلى الله عليه وسلم صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا lẹ́yìn ìgbà tí a ti bẹ lọ́run kó bá ní ìsàlẹ̀kùn kí á fi jẹ fánàbí àwọn ará ilé rẹ̀ kọ́lọ̀ kó bá ní ẹ̀kẹ́ rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn níbi jọ́ òbí rẹ̀ láì ní fi àsìkò wa sòkò àbẹ̀lọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù ìjókòó yìí kọ́lọ̀wọ̀n fún ọ̀pọ̀ wọn ní ẹ̀sùn olóògbé bí rọ́mọ̀bọ́ náà fourteen forty eight ló fi wá ń kalẹ̀ kọ́ tá à ń múra á di ọlọ́run jẹ́ kó bá wa láyọ̀ àti àlàáfíà pẹ̀lú ímánì tó pé àti ìbẹ̀rù ọlọ́run tó kọ́kẹ́kẹ́ ọlọ́run kó wá jẹ́ ká gbà lẹ́ni tí ó fi rákùnrin ọlọ́run tó jẹ́ pé á jáde kó lọ rọ̀mọ̀bọ́n lẹ́ni tó mọ́ tọ́ọ̀lì ọ̀hún wánà sí yà á mọ́ kúrò níbi ẹ̀sẹ̀ àti èrí àti gbogbo tó lè jẹ́ kéèyàn tó rí bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́mọ́ tó bá níbẹ̀ rọ̀mọ̀bọ́n kú tí ó sọ fẹ́ méjì mọ́ rọ̀mọ̀bọ́n ó kú tí kò tòwó ọ̀sẹ̀ méjì mọ́ bí rọ̀mọ̀bọ́n ṣe wá wà mọ́ kódà ìmúrasílẹ̀ èdè rọ̀mọ́dọ́n ti wà ó tó kéré lẹ́gbẹ̀ẹ́ tàwọn sálà àwọn aṣáájú ibi tí wọ́n ti wà ọ̀pọ̀. a rí kàlínú àkọọ́lẹ̀ wọ́n ní àwọn sálà tí wọ́n bá gba àwẹ̀ tán yẹ̀dẹ̀rúnà lọ́à á ń yàtà ọ̀bálà òmìnirún lè sí ti àṣùgbó yìí wọ́n máa wá ṣàdúà wọ́n m'a bẹ lọ́n wọ́n máa rawọ́ra bẹ̀ fódìdí oṣù mẹ́fà pé kọ́lọ̀ wọn gba ìjọsìn àwọn. ìjàmbá ẹ̀jẹ̀ ká gbọ́ yé dáadáa ẹni tó bá fẹ́ gbọ́ nǹkan tí à ń sọ ìyé fẹ́ẹ̀ ráwọn tó bá jẹ́ nǹkan pàtàkì nínú ìsẹ̀mí ayé tó jẹ́ special project bó ṣe wù kọ́ ọlọ́ọ̀ perfect tó ó tún máa bẹ lọ́n kọ́lọ̀ ń ọ̀nà àwọn tó fẹ́ gbé fún mi téèyàn bá ṣe fífì láti ìbàdàn sékòó tí mínísà ọ̀pọ̀ eh, kí ló kọ irú fáṣọlá tó rìn tó ní pẹ́lẹ́lẹ́lẹ́ sí ìsọ́ọ̀lì ní kẹjọ fọ́ọ̀lù sí ìlú ọkẹ́ mú bàtà búgibùgì kan lọ́bá No, no, no, no, no, bá wúlò kọ̀ǹtàkọ̀ sí mẹ́kẹ́lẹ́ ó ti ná 200 million naira lórí ààrẹ kan bẹ̀ wà láìwé lórí torí kò rí òun àwọn tó ṣe kí ni ó ṣe ń torí náà èèyàn gbẹ́ bọ́ọ̀hù wọ́n ní gbẹ́bọ́ọ̀hù yóò gbẹ́ five million ní o kan ni wọ́n o ṣùgbọ́n tí ẹ bá ṣe tó dáa náà wọ́n rí ojú ẹ̀sẹ̀ láwọn akọ chẹ́ẹ̀kì fún inú rẹ̀ ti á dùn wọ́n ní kẹ́ gbẹ́bọ́ọ̀hù mẹ́wàá wọ́n wá ń supervise ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ fún ah! dà àbá ìta àṣẹ ó fẹ́ nínú orí jẹ́ẹ̀tẹ̀ ẹ wá wò tí ìbáwá di academic sẹ́pà academic line ni tó o bá kọ project sọ́rọ́ àwọn project undergraduate èsì wàhálà ń bẹ̀ àdàkọ ọlọ́run àdàkọ ni ìyàtọ̀ ìrìnàkẹ́kọ̀ọ́ àyàfà àwọn few students tó wájá sí pé wọ́n lẹ́mí research tó o bá rí hundred Nigerian undergraduate tí wọ́n bá kọ project ẹnu òmígbà over 80 percent wọn iṣẹ́ kan náà lọ mú yunifásitì kan wọ́n kẹ́ change topic wọ́n kẹ́ máa change ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ̀ tóun bá lo Kaduna àwọn olóbàdàn tóun bá lo Sokoto àwọn olo Ọ̀yọ́ ìyàtọ̀ ọ̀bẹ̀ náà the tó bá kọ project láti master stage level tó bá lo fẹ́ defend ẹ̀ tó bá lo no no no no this research has a fundamental error sábà ti lo èbó pé fundamental error ó kò ó ó ti ní ó ti ní àtìsẹ́ ìpìlẹ̀ nínú foundation research rẹ̀ yóò dá ó lè jẹ́ pọ́dún kan lóbi ó ṣe kókó ní bọ́ parí ẹ̀ bó ṣe wù kó olùgbé sí lóko ẹ̀sìn àwa sọ̀rọ̀ mọ̀dán odidi project oṣù kan lọ́dọ̀ ọlọ́ọ̀ tọ́lọ̀ bá wá ní kíni ọ̀jẹ̀ ọ̀gbà ọ̀fun mi oṣù ọ̀nkà bùrání mọ̀rùjúdú mọ dàlú ọ̀láyà wà lẹ́yìn sófò ilé jẹ́ kànábì wa Muhammad sallallahu alaihi níjọ́ tó àmì nínú àdìsí Ibn Khuzaimah àti ti àfa wa sọ̀rọ̀ á nìyẹn táwọn míì náà tó gbà wá sanu wà lórí tó ní àmì àmì àmì ọ̀kan nínú àmì yẹn òun lẹni tí tó ó ń tàn ó fọ ọlọ́run kọ́ máa bá ìdínú ọlọ́run kọ́ máa bá jẹ́mọ́ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. àáfà láwọn sálàfù tá a wá ń sọ yìí tó bá ti wá gbá àwẹ̀ tán wọ́n máa wá bẹ lọ́n á ń yàtà ọ̀bálà òmìnir ní ú lè sí ti àṣìwò rẹ̀ tí wọ́n lọ́n kọ́ wá gbá rọmọdán yìí lọ́wọ́ wa oṣù mẹ́fà ni túmọ̀ sí ashuri libakiya yẹ̀dùrúnàwú ayùbà lẹ́gáwú rọmọbọ́nà lọ́kọ́ọ̀dì wọ́n tó wá oṣù mẹ́fà ní ìbẹ̀ lọ rọmọbọ́nà ní ìdí o jẹ́ kó bá wa láyé rọmọbọ́nà ní ìta tó wò yìí àwọn aṣáájú rere fún wa tó bá ti kóṣù mẹ́fà láti inú bí rọ̀bíù làwà nìyẹn àwọn ó sì máa fi lè rọ̀bọ̀ náà wọn ó sì máa múra alẹ́ sí i torí odidi àlejò oṣù kan òun ni ṣé wá rí rọ̀mọ̀bọ́n kí ni nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ èmi àti ẹ̀ ìsáni á fi sọ̀rọ̀ lọ yóò bá ní mi ìfẹ́ ó sàgbà gbogbo ọ alálejò kí ni tí wà àlejò yìí fẹ́ ó ní gààrí àti sọ̀kọ̀ kúlíkúlí ẹ sábà ń wá gààrí ẹ sì bá ń wómi tútù àti ṣúgà tẹ́ ẹ bá ti bá ń wá pàlẹ́ alẹ́mọ̀ ni ẹ̀wà jẹ́ abayín bóyá ó lè jẹyún jẹ́mọ́ ìfẹ́ tó ní gààrí lóhùn bẹ́ẹ̀ bóyá nù rẹ̀ ti kó bóyá ó ti jẹun kó tó dọ́dọ̀ yín bóyá nǹkan tó ń wù mú nìyẹn àtàfin lọ tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ní pé gààrí lóhùn fẹ́ mu ẹ wá lọ fún ní kíni jọ̀lọ́ fry ó lè má jẹ tó bá jẹ ìfẹ́ mu ẹ lè dà jẹ́ kí n fún ọ lápẹ̀rẹ̀ mọ́ mọ́ ẹnìkan fẹ́ pé kì í dààmú lálá fún bẹ́ẹ̀ bá fún nílá fún òkè nìkan jẹ́ ẹ kàánú ẹ̀rọ là bẹ́ẹ̀ bá fún nílá fún òkè nìkan ká tó wá ní sùn kan ẹ kàánú rẹ̀ bá dọ̀la pẹ̀lú bí kò rí ó ṣe dàrú yóò ṣe máa wọ tọ́lẹ̀ yóò ṣe máa sólẹ̀ mẹ́wàá lọ́mọ ju wọ́ọ̀mù jíjí lẹ̀ torí nítọ́jẹ yẹn ẹ wá rínú ẹ̀ lálejò ọwá ló wọ̀jà wọn ẹwà ní láfún lẹ́fẹ́ fún yẹn rọmọdọ́nà ní nǹkan tí ń fẹ́ lọ́dọ̀ èmi àti yẹn irú nǹkan yẹn tá a bá ti wá múra rẹ̀ lẹ̀ rọmọdọ́wà wọ́wà jẹ́ pé kí ni o rọmọdọ́nù àkùbúlù ní yóò já àwẹ̀ tọ́lọ́run ọba wọ́n gbà wọlé kò ní dé ìtọ́lọ́run ọba ọ̀dà lùwà láyà kọ́lọ́run ọ̀dà lọ́dún wọn lùwà láyà afá àlẹ́yẹ rúṣẹ́ ọlọ́run ẹlọ́ọ̀mà báwọn nǹkan kan bẹ tí rọmọdọ́ọ̀nù fẹ́ ká múra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó dé tó wọn bá tó wá ká tó máa tó wọn bá tó wá lọ tán kí ni tó ń fẹ́ lọ́dọ̀ wa ọjẹ́ sàlàáfà tó àṣìyà ọjẹ́ nǹkan mẹ́ta àádẹ́mú ní kéékèèké nítorí wọn bá àsìkò tá ní. kí ni rọmọgọ́nà ń fẹ́ látọ̀dọ̀ wa síwájú kó tó wọlé màá ka bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. tí rọmọgọ́nà bá wọlé tán tá a gbọ́ pé tó wọ́n ti rọ́ṣù o kí ni rọmọgọ́nà ń fẹ́ lọ́dọ̀ ka márùn-ún sí mẹ́wàá. tí rọmọbọ́n náà wá tó wá lọ tán kí ni tó ń fẹ́ lọ́dọ̀ wa àákà bíi márùn-ún náà ẹjẹ́ àmọ́ oníkọ̀ ọlọ́run tó sọ wa sọ́nà. afá alálàkọ̀kọ́ nínú tí náà fẹ́ látọ̀dọ̀ ni lọ sọ. náà fẹ́ wàtúbú ìlàlọ́ ìjẹ̀mí wàtúbú ìlàlọ́ ìjẹ̀mí àyú àlùmọ̀mìnà làálàá ọ̀tùnbìnrin. sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá tó gbẹ́fẹ̀ wọnú rọ̀mọ̀bọ́ọ̀n Rọ̀mọ̀bọ̀n bá àti fọ àwọn ẹ̀ṣẹ̀ wa kan ṣùgbọ́n lẹ́yìn àwọn èrí nǹkan wá sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀ kí rọ̀mọ̀dọ́nù ò tó dé kọ́nà ó ti bá wa máa tó jẹ́ pé rọ̀mọ̀dọ́nù bá dé òun ọba clean gbogbo rẹ̀ tán ọba ní sẹ́ẹ̀dì kankan lára wa. àáfàá ní àwọn aṣíwájú eré fún wa tí wọ́n lọ àwọn sálà tí rọ̀mọ̀dọ́nù bá ń bọ̀ wọ́n máa ń sọ́ra fún irisi káàbùl màá sí wàdúrò wọ́n máa ń jìnnà sí ẹ̀ṣẹ̀ wẹ̀sàdọ̀rọ̀wúnà ilà Allah subhanahu wa ta'ala wọ́n máa wá ara wọ́n ra fẹ̀sọ̀ lọ́n ọba àlékè ọlá wàyẹ̀ tùbúnà ilẹ̀ wọ́n kò wá máa túbà lọ ọ̀dọ̀ ọlọ́ọ̀ bí rọ̀mọ̀dọ́nà ṣe tí ó a ara tí wọ́n mọ̀ bọ́wọ́ náà fẹ́ látọ̀dọ̀ wa nìyẹn ẹlẹ́kejì nínú tí wọ́n mọ̀ bọ́wọ́ náà fẹ́ látọ̀dọ̀ wa òun ni ìsìláhù níyà rọmọbọ́ọ̀nà fẹ́ ká tún àníyàn wa ṣe àníyàn tá a fi gba rọmọbọ́ọ̀nù rọmọbọ́ọ̀nù fẹ́ ká tún ṣe ṣé ẹ rí lásìkò tá a wà yìí inú àwọn mùsùlùmí kan ń bàjẹ́ báyìí ìyẹn onípàràgà ìlú olóògùn kóró ìyá afẹ́mú inú wọn bàjẹ́ sí ẹ wà rí ìyá yọ wà ọmọ máìmáì ń sè tí wọ́n mọ̀ bọ́ ọ̀nà bá ti dé èyí àti ìyá ìmọ̀ máìmáì ń sè tó báyìí ìbá sì dáa kọ́ ọmọ àti máìmáì lọ ọmọ padà di ògbóró rọmọdọ́nà fẹ́ kálukó tàníyàn rẹ̀ ṣe ẹlòmíì àníyàn tí ó jẹ́ torí ẹgbà rẹ̀ ní pé bí èèyàn gbáwẹ̀ àní oúnjẹ àládùúgbò àwọn àdúgbò kan bẹ́ ń bà dẹ̀wà ìtọ́jẹ́ pé òní orójẹ́là lọ́sàn kó o tó orójẹ́là ládùúgbò tiwa lọ́sàn tí èbá ìwọ̀n àwọn kèfè ní kábẹ̀rẹ̀ sí ní ta ń jẹ òní orójẹ́là lọ́sàn máa wẹ̀ kódà kan fẹ́ rà fọmọ eke ọ̀dálẹ́ ọwọ́ ọ̀rọ̀ lábẹ́yìn àlàáfáàrí ó ti wá mọ rákàrà ó ti mọ rí mẹ́mẹ́ wọ́n ẹgbẹ́ àwọn kèfè rí kan náà rí mẹ́nu wọn tí wọ́n mọ sọ̀gbàdó lọ́sàn olórí ibúlẹ̀ ilé ẹ̀kọ́ sọ̀gbàdó lọ́sàn ilé ìtọ́ ń tàgbàdó lọ́sàn èèyàn máa ń pọ́n lé kódà ìwọ tó o bá jẹ́ kó lóúnjẹ ní ọmọ ìdáná oúnjẹ lọ́sàn torí àwọn obi torí ọmọ ìgbà dáná obìnrin tí ọba gbà wọ ọmọ dáná oúnjẹ ilé wọn kápọ́n lé àníyàn tó ń torí ẹ̀ ká má sọ ìyá akọ mi sọ pé sẹ́mi lè bàbá ọkọ mi ìdí ara tí rọmọgọ́ọ̀nà fẹ́ látọ̀dọ̀ rẹ òun ni kó o tún àníyàn rẹ ṣe kọjá sí pé kí ni o ọmọ gbààwẹ̀ kọ́ọ̀lì sọ́n lìláì sọ̀wábán mùwáfìkan lè ṣàríì àáfàá ni yóò wà níbàámu sí tọ́lọ̀ ń tọ́jẹ́ ọba aṣòfin tọ́fẹ́ ìtì máa jẹ́ káàrí òní ládánù ìjẹ́ ìwà mẹ̀rí táwọn àáfàá lò òun làdí ìfẹ́ àmọ́bíwá Muhammad sọ́lọ́bà àwọn sọ́lọ́ Bánàbí ní pé mọ̀nsọ́mọ̀ Rọ̀mọ̀dọ́nà ìmánáwó wáhìtìsáàbán. Ìhìtìsáàbù ẹni tó gba Rọ̀mọ̀dọ́nà pẹ̀lú gbàgbọ́ òdodo ní ọlọ́run wáhìtìsáàbán lẹ́ni tó mọ̀ pé torí ọlọ́run nìkan lòun ti gbà ọlọ́run nìkan ló sì lè sòun lẹ́sàn. Bàbá mi ò lè sanmí lẹ́sàn bí ìyá mi ò sì lè sanmí. Ìyá ọkọ mi bàbá ọkọ mi ò lè sanmí lẹ́sàn ọ̀gá mi tó gbà mí síṣẹ́ kò lè san mí lẹ́san ọlọ́run nìkan ló lè san mí àtẹ̀wé ẹni yẹn gúfìrọ̀ láwùmọ́ tàkọ́dámá ní zambi àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ṣẹ̀ yìí wọ́n forí ẹ̀jẹ̀ torí bá nìyàn rẹ̀ ṣe kéde ọ̀dà àáfàá lẹ́lẹ́ẹ̀kẹta nínú tí rọ̀mọ̀dọ́ náà ń fẹ́ látọ̀dọ̀ èmi àti ẹ̀ òun náà lè ziyádà tó takuwa kálékún níbẹ̀rù ọlọ́run a ti bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ láti ń kírun láti ń gbáwẹ̀ láti wá gbọ́ wà sí ṣùgbọ́n wọ́n fẹ́ ká lékún bẹ̀rù ọlọ́run torí pé ara ń tọ́lọ̀ ń torí ẹ̀ sọ̀rọ̀ mọ̀gbọ́ ọ̀nà dọ̀nà yẹn làálá kan tàtàkùn torí ìbẹ̀rù ọlọ́run náà ni sẹ́rí kálímà ìbẹ̀rù ọlọ́run ọjà fi ara lọ tẹ́kùlà tẹ́kùlà ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kọjá bá a ti ń sọ yẹn sẹ́rí ẹrú kò lè dé mọ́bílágù tẹ́kọ́á kò lè dé ńta ń pè ní ìbẹ̀rù ọlọ́run àfi kí nǹkan méjì ò pé sí la sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí lásán ni wá ìbẹ̀rù ọlọ́run wa ní problem ìbẹ̀rù ọlọ́run wa ó ní problem àwọn àfáà ní nǹkan méjì náà fi máa ń mọ ẹni tó bá jẹ́ mọ̀ pẹ́kì ẹ̀ ń bá bẹ̀rù ọlọ́run alákọ̀ọ́kọ́ nínú tó fi máa ń mọ olùbẹ̀rù ọlọ́run òun ni bí fíìlì a wà bí tìǹbì màá sí ká lè pèèyàn lẹ́ni ọlọ́run pé yi á aláǹtí rọ̀mọ̀dọ́ náà fẹ́ látọ̀dọ̀ mẹ́rin o òun ni kí n bẹ̀rù ọlọ́run ìtumọ̀ ẹni pé ń tọ́nà ń bá ní kí n ṣe màá máa ṣe. bí ti súnmọ́ yìí ìran wa á máa kí lọ́rùn yẹn á máa kí ní jàmá. àwa tá a jómi tí èso ọ̀nà yàn á máa bá a ṣe ń kọ̀nà yẹn wákàtí márùn a máa jíròrò ṣe náà a Qur'an a máa lékún àwọn àwẹ̀ súnà lóbi sí pé nígbà bá débẹ̀ láìpẹ́ yìí nínú ntànà bíi máa ń ṣe náà fẹ́ lọ́dọ̀ òun ni kéèyàn gbá àwẹ̀ pọ̀ máa débẹ̀ láìpẹ́ ara náà ni gbogbo ń fi ìsánù yẹkúmù bí tọ́á wàlà yẹtùkẹ́nìbù lè máa sí alìhúwà mọ̀tẹ́kù àwọn àfọ́ àláàrẹ èèyàn kan wà láì ọmọ ń kírun aago kan ní ó ti dí lóru kò lè mọ́ gbáwẹ̀ ojoojúmọ́ ka ọmọ ṣe sìnà ọmọ mutí ọmọ parọ́ ọmọ sẹ́yìn ọmọ pààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí solùbẹ̀rù ọlọ́ jẹ́mà tí mo ní kèsì kìí solùbẹ̀rù ọlọ́ sẹ́ẹ̀sì lọ́dọ̀ ti wa àwọn olùbẹ̀rù ọlọ́ ni yára àáfàá ilé ọkọ̀ dé mọ́sálásí láwà ní rẹ̀ tọ́pa 200 irúgbọ́n rẹ̀ tó fẹ́ lè máa kan ìdodo jẹ́mà sẹ́gbọ́n sáà sọ yé tó bá ń ka kùránì yóò tó máa sọkún lọ́ọ̀kà táwọn kàwárí jù àwọn kàwárí jù àwọn náà demonstrate ìjọsẹ̀ jù sàbẹ́ ó ní pé tó ń ti bẹ́ẹ̀ náà àwọn kàwárí jù wọ́n jì lóhun ẹ rò pé ah, sẹ́yìn ń ṣe náà rárá àwọn ikọ̀ burúkú kan bá ti lọ ni wọ́n sì ń pa àwọn tàbí ànábì wa wọn lọ́mọ ìṣọ́sọ́lá ó ní wà ó yùtọ̀ ìnáwó nàná yẹ́wọ́mọ̀ nàhàràwà wọ́n sì ń gún àwọn tàbí ní nǹkan kan àwọn sì náà fẹ́ kú sórí ìjọsìn irú ẹ̀ ló sẹ́nìkan náà nú àwọn ọmọ kata àjọ fọ̀rọ̀ kan rí nínú àwọn ọmọ oníta máa ń gbé kinní kọ́rùn yẹn àwọn atọ́já sí pé ẹ̀sìn máa sọ pé àwọn èso ń gbin ní láìláì láwọn wa seventy thousand ní ìjẹta mo ti wà ní ọ̀kálùwà ọwọ́ àjọ rẹ̀ lójú ẹni tí wọ́n sọ wà lẹ́wọ́ bóbi lóyún wọ́n ti dájọ́ nìka ìsọ̀ náà bọ́jọ́ sì wà láì ìyàwó òun ní sì máa ka rẹ̀ kẹ́ni ọlọ́run tèmi tó jẹ́ pé ẹ̀rí bí ìgbà tẹ́mi èṣù yẹn ń gùn kálúà tí mo ṣe odidi jọ́ méje ni èrí sánmà tí mo ṣe láì láì làláwò gbogbo kálúà rẹ̀ òwúlò lọ́dọ̀ ọlọ́run aláìsàláì torí kò ṣe kí ni òun yapa àti ọlọ́run ṣé wọ́n mọ̀ pé nǹkan sọ ìṣùdó lórí ibú ọyapa àti ọlọ́run ni inú máa ń bí ọlọ́run sẹ́ẹ̀rí tí èèyàn bá jìnà sẹ̀sẹ̀ mọ̀ ń bọ̀ wá síbi abala kejì ẹni eléyìí tó pé kọ́mọ̀ gbogbo fọ́lọ ní ọmọ ma ló ń ṣe ṣùgbọ́n kó jìnà sẹ́kì é tolùbẹ̀rù ọlọ́run torí èyàn ò lè jolúbẹ̀rù ọlọ́run àfi kọ́mọ̀ ṣe tọ́lọ ní ó ṣe kó o ẹ̀ṣẹ̀ torí tó ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tí yóò bá gbogbo sẹ́ẹ̀rẹ̀ jẹ́ ẹ̀rọ láyédókòrò ìdánátà nà máàmù olófòfó ànábì yóò jẹ kò ní wà àlìjẹ náà ẹni tí ń ṣe bàbá àtìyá rẹ̀ ìwọ sì ló lè kú sí inú orí náà fílà yìí bàbá rẹ̀ àtìyá rẹ̀ ló ti ń tẹ̀wọ́ yìí so àfẹ́jọsìn rẹ̀ ò ní sọ ọ́ dolùbẹ̀rù ọlọ́run torí pé o fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ọ̀dà ẹnì kejì ń tiẹ̀ òun fẹ̀ṣẹ̀ lẹ̀ kìí mutí kìí ṣe ògé kìí ṣe bọ́ kìí jalè kìí ṣe tìǹà kìí máa ṣe tí ọ̀dá ṣùgbọ́n ọ̀lí lulẹ̀ ìbáadà ìjọsìn rẹ̀ ṣe kí ni ó kéré mọ̀tẹ́kì olùbẹ̀rù ọlọ́run jẹ́bà kí mo pè kí mo pè kí mo pè torí wípé ó ti wà nínú àdíìsì má àmárìtù kó ń bì yìí àmẹ́bí ni tí bá báyìí láṣẹ ẹ̀ lè ṣe tán ọ̀sẹ́ni náà fàátú mínú mọ́kìnrin o mọ́ pàpà fún ibi tí mẹ́ni ẹ bá dé lóòtẹ́dẹ́ ṣùgbọ́n o wà máa nà á ètò kó máa níwù ṣùgbọ́n tí n bá ní ẹ jìnà sẹ́sẹ́ ẹ má sọ pé ṣe o pàṣẹni wúwù ẹ jìnà sí gbogbo ese ní o torí pé jasi lè ese sí pé ẹ̀ṣẹ̀ ẹyọ kan fẹ́ jìnà sí ni ó kò ní o fẹ́ rí nǹkan báwọn àṣekẹ́ tó lè jẹ́ ni ọlọ́run yóò máa fẹ̀fẹ̀ lẹ̀ yóò máa wa ṣètọ́lọ́ níbi tágbára rẹ̀ bá ṣe kéde o tọ́ba dé ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ta fúnra mi bẹ̀rù ọlọ́run ipa ń sọ̀rọ̀ ni pé mọ́nbá yùrí dùn mí ń ka rọmọbọ́n kí rọmọbọ́n náà fẹ́ látọ̀dọ̀ rẹ alárẹ̀ ní bẹ̀rù ọlọ́run àwa sọ tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run nǹkan kejì tá a fi máa ń mọ olùbẹ̀rù ọlọ́run òun ni kọjá sí wípé ọ̀rọ̀ rẹ̀ ọ́ da bí gbangba rẹ̀ náà ṣe da jẹ́mọ̀ fẹ́ gbọ́n tí mo wí fẹ́ gbọ́n tí mo wí dáadáa ọ̀rọ̀ rẹ̀ ó fẹ́ kí ni o fẹ́ rí gbà mí ọlọ́run abẹ ọ̀jẹ́ ká láti bọ̀ kan dáadáa wà láìkè sèpè ẹlòmí ò ní láti bọ̀ kan dáadáa àwa bí ọlọ́run jẹ́ ká láti bọ̀ kan dáadáa ọlọ́run ṣàánú wa pẹ̀lú husnul khatima kọjá páàpù lórí tiẹ̀ afa don't be surprised wà láì ẹlòmí ilé kú sílé ọtí ẹlòmí ilé kú sẹ́yìn ilé egó kọ̀rọ̀ rẹ̀ ọ̀dá tẹ́lẹ̀ ó kamọ́fúlàgì wa ni kì sára wa ìwọ ọ̀ráwọ̀ ètò ẹ̀wọ̀ ọ̀ráwọ̀ àbá àtọ́jọ́ ń sọ ẹ̀tọ́jọ́ wọn ní ìgbàlẹ̀ tọ́jọ́ ń sẹgbẹ́ olóògbò ní tọ́jọ́ ń sọ pc ìwọ orí wọn ó rí èyí tó ń lò jáàbù tó wà ní ẹgbẹ́ àjẹ́ ọ̀ráwọ̀ olórí ikú kọ̀tọ́ pé wọ́n fi jáàbù ṣe àbúrú tí ọ̀rọ̀mọ bí nǹkan rí ìjẹ tàbí ìjẹrin tó gbé jáàbù wọlé ọtún àwa mọ̀ọ́mọ̀ àwa náà wá dojú bò báyìí òun náà sì mú wàá wá rẹ́rìn ẹgbẹ́ elétò tẹ́lẹ̀ ń wà wá gòkè rẹ̀ lọ àníbùkátà kan bẹ̀ àwọn àwọn ó sì rẹ́rìn wọn àfọkùnjọ ọjọ́ ìrìn lọ eléyìí èyí ọ̀nà ìjáàbò èṣù ni bóyá wọ́n ní ó lò ní àwọn kan bẹ́ẹ̀ máa ń lò jáàbò èṣù mo ti rí rẹ̀ lórí àwọn ọlọ́pàá kan náà rí lọ́nà amúlòkọ ní ògbèrè ń mo jẹ̀ pé àwọn èṣù eléyìí sẹ́rí tí gbangba wa bá dáa tí kọ̀rọ̀ wa burú kò sí àìsí olùbẹ̀rù ọlọ́run ẹ̀mọ̀ wà fà ó tó bá fẹ́ kírun yóò fara balẹ̀ kírun tó bá wà olùbẹ̀rù ọlọ́run gbangba yóò ní tó yóò máa ti làwà òun náà mọ́sálásí ṣùgbọ́n ní kọ̀rọ̀ wọ́n jọ máa ṣe ní kọ̀rọ̀ kan jí ẹni ló kọ́ tó à ń pè lónìí ọmọ ṣe nígbà tí ọ̀la Ah, àwọn àfẹ́ ilé sùpọ̀ láàrin wàláì wọ́n pọ̀ tí wọ́n ní àwọn nígbàtà a fi lọ ilé kéwulé àbá kan ni mo tó níjò ní ọ̀rọ̀ rẹ̀ òtò dòní wàláì ọ̀rọ̀ mo ti rí ti pẹ́ díẹ̀ o ìgbọ́n bá ti mo rí ọ̀rọ̀ rẹ̀ òtò ẹ mọ̀ kọ́ ta nǹkan mi lọ ìwé ògùn bó ṣe tóbi tó rí ọ̀rẹ́ àpá àwọn wa ń àwọn wọn ń tù yóò bá jẹ́ yóò àwọn aláàbàwọn bí ìpínlẹ̀ gẹ̀gẹ̀ kò ní fáwà lówó yà ní ẹ̀là lóba ní kẹ̀yìn ọmọ yìí kí ọmọ kí ìmọ̀ gbowó sórí ntáàfù yẹn ju ojú owó rẹ̀ jù lọ yóò wá gbéwé oògùn yóò gómẹ̀ ayé education lálá gbogbo tí ìgbọ́rí sọ̀rọ̀ tí ń jó sólẹ̀ òsòlẹ̀ one òsòlẹ̀ two òsòlẹ̀ three òsòlẹ̀ four sọ ọmọ ògùn ọ̀tajà sọ ọmọ ògùn ọ̀gìnì kan sọ ọmọ ìyọ̀nú ayé sọ ọmọ ìyọ̀nú àgbà ìgbà tí mo sọ ìmọ̀ kéré ìdí ìparí secondary school yóò wà máa fi ogun ẹ̀wà pé ká kọ́ ọ lẹ̀ lẹ́tà náà ọ̀gẹ́ ìtòhùn tó ní akọ́ ọ lẹ̀ ọ̀tá náà kò tó ní gàrí tíà èrò tó ní gàrí tíà wọ́n máa ń yọ àwọn nǹkan kan kú òǹbẹ torí ọmọ tí ó tọ́ bá jí ìwé wọ́n tún ní kan oṣù lẹ́wọ̀n àtàrí ìfẹ́ ní bí àtàrí mẹ́yọ kú òǹbẹ tí wọ́n bá rò bọ́ ojúwe ogun rẹ̀ ó so lẹ tú ẹ̀rù ẹ̀rù náà yọ kúrò bẹ́ẹ̀ ó so lẹ tírì àjẹ́ ọ̀bàlẹ̀ kò lè yé wọ àjẹ́ ọ̀bàlẹ̀ náà yọ kúrò ní o ingredients àfà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò sọ yìí tí ẹ bá rí wọn tàyẹ̀ òpin ọlọ́run wọn ilé Ah, àwọn èèyàn dájú tábìlì tí ni pé láàyò áùdìbù bì náà ìlà rọ́bà náà ẹnì kankan ò ní fìyà náà jẹ ẹ̀dá ọlọ́run àfọlọ́run tó níná gbogbo ẹni tí bá ń jó nǹkan láàyè yóò wọ ní lọ́dọ̀ ọlọ́run àti tọ́ba tó bá kó tó kú lókù nígbà tí lọ ilé ike olé abá wọ́n sì gbé kókò sórí náà báyìí wọ́n sì ju ẹran sí láàyè wọ́n sì gbé kọ́fà lórí kòkò wọ́n sì gbókùtà lé wọ́n fòkúta rọ̀ káàkiri wọ́n sì kò náà máa lábẹ́ ẹranko yẹn sì ṣùnà wọn a máa jó pẹ́pẹ́yẹ láàyè wọn a máa jó lóńgò láàyè wọn a máa jó ajá láàyè wọn a máa láàyè kò sí tí wọn èjó láwọn gbogbo kẹrù rẹ. ẹ rò ẹni ni wọn ẹni èṣù ni wọn ni ọmọ nǹkan gan wàá rí pé ah, ní gbangba ẹni tí wọn náà bá ṣe ní kọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ ló ń fún lórí olùkọ́ máa ń sẹ́yún fọ́ ní kọ̀rọ̀ ìwọ náà lọ́sẹ̀ kan tó fi ń bánu ní kọ̀rọ̀ ìwọ náà wà ní ẹgbẹ́ ayé àfà yá àmọ́ kù mọ́ tó bá dáa fún ọ lónìí wà lẹ́kọ̀ọ́ dáa fún ọ lọ́la àfi kó túbá. àti ká tó lè jólùbẹ̀rù ọlọ́run kọ̀rọ̀ wa gbọ́dọ̀ da ìgbàgbà náà ṣe kíni o ṣe àwọn òbí nìsín ṣẹ̀rí àwa sọ fún wa pé ká má tún kọ̀rọ̀ ká ká gbé ìdájọ́ àwọn èèyàn lórí tó ṣe kéde o kọ́ hàn mẹ́bí àfà ṣé ẹni ọ̀fọ̀ kan tẹ́ máa bá nu mọ́ ṣé ẹni kìíní kan tẹ́ máa fọwọ́ tẹ̀ má béèrè ṣùgbọ́n wọ́n tọ́ ọba fẹ́ ló fi jẹ́pẹ́ ìwà àwọn àfà ayé ìjọ nǹkan bẹ̀rù ọlọ́ wọn mẹ́bọ mọ́ lọ́hùn ní kọ̀rọ̀ wọ́n ṣe máa ń fi ibẹ̀ lọ́hùn tán bá ní sòrò ọlọ́run dẹ̀ gbàdúrà táà ń lè bẹ́ẹ̀ náà pé wọ́n lọ́wọ́ láàpẹ́ ìmú nǹkan mí ìmọ̀ ní kọ̀rọ̀ àti ní gbàgbàgbàdúrà ni gbogbo àwọn jẹ̀mọ́ ọlọ́fọ̀ jẹ̀mọ́ onígbètúgbètú jẹ̀mọ́ aládùúgbò jẹ̀mọ́ oní nǹkan pupapupa tí wọ́n so tí wọ́n fòwú so olóòwú funfun oní agbè oní gbogbo àwọn akíní yẹn tí wọ́n náà wà á tarẹ̀ kó ní bẹ̀rù ọlọ́kọ̀rọ̀ rẹ burú ìwọ tó ń sà sí ìyẹn kọ̀rọ̀ ìwọ tó ń lọ ilé olóògùn sí kọ̀rọ̀ rẹ da àṣẹ èso ìbẹ̀rù ọlọ́ bí lọ́mọdé ọ̀nà ti wá ń bọ̀ opportunity dé fún ọ kó o túbá lọ́dọ̀ ọlọ́ kọ́ ọ dé kí kọ̀rọ̀ rẹ ọ dáa ara tí rọmọdọ́ náà fẹ́ lọ́dún ìrìn àti ẹ̀yìn àfáà lára tí rọmọdọ́n tó ń fẹ́ látọ̀dọ̀ èmi àti ẹ̀ òun ní ká gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ nínú ṣàbán táwà lẹ́yìn ìyàwó Aisha ọ̀bí àlọ́ àníyá tó jẹ́ ìyàwó àrẹ̀rí àsọ́là tó já sípò wọn ní máa ń dáná sàárì fánàbí ó ti sọ ó ní máa rọ̀ àìtò Rasulullah sallallahu alaihi wasallam ní sẹ́kímọ́là fìyàmọ̀ ṣáàrẹ̀ ọ̀tún ìlà Ramadan ó ní mi ò rí rí kànáà bí ọgbà oṣù kan completely kọ́ wá gbòdì di twenty nine of thirty days ó ní kò ṣẹlẹ̀ ní àfi rọ̀mọ́dọ́ nìkan. wà má rọ̀ ẹ́ tún fi ṣáàrẹ̀ akitọ́rọ̀ sí àmà mi ní òfin ṣàbà anabi sallallahu alaihi wa sallam kì í wá gbààwẹ̀ pọ̀ ní oṣù kan láyé àfi ṣàbà ó ní kánà yẹ súnmù ṣàbà náà kùlà ànàbí àmà fẹ́ gba gbogbo ṣàbà náà tán ó ní kánà yẹ súnmù ṣàbà náà kùlà kọlùlà sẹ́rí àdíìsì ẹ̀rí lẹ́yìn fáwọn èèyàn tá mọ́ ń sàlàyé fáwọn kan kò sí nínú ìsìláàmù kéèyàn gbààwé oṣù mẹ́ta léra wọn ó lè ṣe lọ́n tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam rò pé ẹni ọlọ́run èmi ẹni ọlọ́run ó wá days ọkọ wa sọ̀rọ̀ àlùsọ̀ sẹ́ẹ̀rí sàádé tó fẹ́ ṣe bẹ́ẹ̀ abdullahi bùnà amúlù bùnà áàs ànábì pé ní abdullahi kí ló dé sọ́ọ̀mù tí wàá lè já sáájì ká àlẹ́ ìka ha ara rẹ tó ń wò yìí ó lẹ́tọ̀ọ́ ara ẹ̀tọ́ tó fara rẹ ni kó o fún lóúnjẹ lásìkò tó bá yẹ kó jẹ kó o febi pa lásìkò tó bá yẹ kó o febi pa kó o fún lábẹ́rẹ́ nígbà tó bá yẹ kó o abẹ́rẹ́ kó o fún lóògùn nígbà bá yẹ gbóògùn fún ní dírípù bá ara ẹ̀ ní kọ́ ṣe sẹ́yìn kò nídìí ogun gbogbo abíyá rẹ̀ báyìí èyọ́fẹ́ máa pa òkè sínú abíyá rẹ̀ abíyá wá bí wèrè ọ̀fà ara ara rẹ̀ ni ara ni kó o sanra kó o tó sùn kára rí lè kí ọ̀bà lálàáfíà ìwọ náà lọ sọ̀fà ààrẹ ṣùgbọ́n fún ara rẹ̀ lẹ́tọ̀ọ́ ọrịa ó kó o sùn ara ẹ̀ ara rẹ̀ ní kó o sùn ọpọlọ ọ kéèyàn ló máa ṣe gángan fún ara wa ní ẹ̀tọ́ ẹ̀ tó bá sọ pé òṣèlú ayé ló fi máa gbà ẹni tó ṣe bẹ́ẹ̀ ní náà sáka ó fi wa lórí tọ́lọ́ ó ìgbà bí lẹ́sẹ̀ tọ́jẹ́ páwọn òní lè san àfihàn ṣàbán ló bá ní kẹyà wa Aisha lọ́bí àwọn àná afọ́ àlára ń tí rọ̀mọ̀ bọ́ náà fẹ́ látọ̀dọ̀ ẹni ọ̀bọ̀ wù má àlẹ́kà má àlẹ́kì ní àyàmì Ramadan àlìmọ́bí Ramadan náà tó ti lọ ara ń Ramadan náà fẹ́ lọ́dọ̀ ẹni pé gbèsè tó ọjẹ́ mi ṣe kí ni bá mi gbé ààwẹ̀ mi o ààwẹ̀ tó jẹ mí lèsì bá ń gbé jama fẹ́rí kí n bẹ̀rẹ̀ látòrí àwọn àtàjò mi ara tí ó jẹ́ kẹ́yìn obìnrin ọwọ́ àlìjànnà òun ní kẹ́ẹ̀ka rọ̀mọ̀dọ́ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ìbá sóbi tó bá jẹ́ ní ọlọ́run ní ẹ̀ka rọ̀mọ̀dọ́ náà wọ́n máa ń jẹ rọ̀mọ̀dọ́ náà gbèsè wọ́n á dẹ̀ feel comfortable ìtọ́jẹ́ kàmẹ́bí sọ́lọ̀ láàrin ọ̀sánlá kọ́mọ̀ mọ̀ dáàkọ̀ náà mára ntị kí ọ̀jẹ̀ kẹ́ náà torí pé tẹ́ndẹ́ǹsì kẹ́ máa rọ̀mọ̀dọ́ náà gbèsè wà lára ọdún naturally obìnrin lóyún kò lóyún obì tẹ́ndẹ́ǹsì kakọ́ ló pé rọ̀mọ̀dọ́ lówó obìnrin lóyún lọ́dún ìtọ́jẹ́ pé rẹ̀ tọ́wá ti lóyún kò lè gbà àwẹ̀ tọ́wá ọmọ sì lè fa ọyàn pa tó jẹ́ pé tọ́bá ló wọ́n gbàwẹ̀ ojú ẹ̀ lè máa kò ó lè dákú àṣẹrú ẹni ní ìsìn ó tó dọdún kẹta ó tó fi lórí omi ó tó dọdún kẹrin ó tó ń tọ́mọ lọ́wọ́ ó tó dọdún karùn-ún ó ti lóyún kẹta èsì ẹlẹ́ probability kọ́ máa lọ bẹ́ẹ̀ fòdé ìrọ̀rùn yọmọ lóyún yọmọ bímọ yọmọ lóyún yọmọ tọ́mọ ẹ̀rù obìnrin tí ó wà lìgbà náà ìdásọ́ láti rìn mọ́rẹ́ àtúkàmùsà tóbìnrin bá ń kírun wákàtí márààrún tó ń pé wà sọ́ọ́mọ́ ṣáárọ̀ à tó ń gba àárẹ̀ oṣù rọ̀mọ̀dọ́ ọ̀nà tó ń pé wà á sì rọ́ ti fáríjà tó ń sọ abẹ́ rẹ̀ nǹkan mẹ́ta bá ń wá àtọ́ báàlà tó ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ẹ̀yin obìnrin ẹlọ́ndà láì kan mẹ́rẹ̀ẹ̀rin obìnrin tí ó bá ní mẹ́rẹ̀ẹ̀rin kò ní irun rẹ̀ ń pé àwẹ̀ rẹ̀ ń pé ó ń sọ abẹ́ rẹ̀ kò máa ṣe sì yàn ó dẹ̀ wà obedient ó ń tẹríba fáṣẹ ọkọ ànábì sallallahu alaihi wasallam ní qila laha udkhuli lil jannata min ayyi abwabi àṣẹ wọ́n máa wá sọ fóbìnrin pé ilẹ̀kùn àlìjàn náà tó bá wù ọ́ òun ni kò gbà wọlé nítorí pàwẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀nù rẹ̀ pé àwọn táwọn ajọ́pìn náà lè jẹ rọ̀mọ̀bọ́ọ̀nù wọ́n fẹ́ ká san bóyá ara wọ̀ ọ̀yà láàfíà bóyá lọ ọ̀rìn àjò ẹ jẹ́ ká sọ sí yàwá ìṣà sọ táwọn táwọn jẹ́ yàwá nàbí àsálà àwọn a máa jẹ àwọn ìṣọ́nù láàfíà táwọn ọ̀dẹ̀ ní láǹfààní àti ìsan tí ó fi di ṣàbán torí pàdánù máa ń gbààwẹ̀ pọ̀ ṣàbán láti gba ti àwa ń gbààwẹ̀ àwọn náà máa bá gbààwẹ̀ ìwọ tó ọjà àfáà náà tó ọba yọ̀ ìyàwó rẹ̀ ọ̀yà ìwúlò láwẹ̀ rẹ̀ kù ó sì kú bí twelve or thirteen days báyìí ní ìsìn tíṣà bá ló fi parí ọya máa gbà rẹ̀ ọya umu àjọ máa jẹ sàárì kẹjọ máa jẹ sàárì ẹjọ máa sínú bọ́yọ̀ lẹ́nu ìyàwó rẹ̀ ebi ọláìkì oúnjẹ díẹ̀ kìí finú rẹ̀ ṣeré so ó ti promise ẹ̀ pé tó tọ́ bá ti àgbà tán náà wọ̀rí wọ́n fi tàkán dúró díọ̀ sí ìbẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́n ọba kan lọ́wọ́ lórí kéde lórí tọ́lọ̀ ìwọ mọ̀ wà dúró káyọ̀sẹ̀ máa gbèsè tá a bá jẹ wọn ni ká san án kí rọmọdán náà mi ò tó dé ara tí rọmọdán náà tó ń fẹ́ lọ́dọ̀ wa nìyẹn bákan náà ẹjẹ́ á tún fi gbèsè àwẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún fẹ́ kọjá sí wípé àwọn gbèsè tilé ayé eléyìí tá a bá jẹ náà wọ́n fẹ́ ká san kí rọmọdán náà tó dé ara tí rọmọdán náà fẹ́ lọ́dọ̀ ẹ̀ nìyẹn kódà máa ka ọ̀kan nínú ọ̀rọ̀ àwọn sálàf eléyìí tí wọ́n sọ láìpẹ́ yìí sẹ́rí jẹ̀mú kẹ́kà farabalẹ̀ bó àrùn yé gbogbo wa bá a ṣe jókòó yìí a ní àwọn èèyàn kan tá a jẹ lówó àwọn kan sì jẹ àwa náà ìwọ tọ́lọ́ máa ní ọmọ jẹ́ ìlówó wàlẹ́ ìmọ̀jẹ̀ èèyàn ọmọ ọmọ bàbá ń pè ní Nàìjíríà of nowadays ọ̀wọ́n ẹgbẹ́ sí ọ̀jẹ̀wó wàláyé ọ̀wọ́n kódà àwọn tá a tún rò pé olówó ni wọ́n torí pé wọ́n kẹ́rù bí àwọn gbọmọ́tò lọ́yà wọn jẹ ńlá tí wọ́n bá jẹ ten thousand àwọn jẹ two million three million kọ̀sí ẹni tí ọ̀jẹ̀ gbèsè nù lù ì ọ̀wọ́n ṣùgbọ́n tán fẹ́ ni pé àwọn gbèsè kan ń bẹ tọ́jọ́ pé tá a bá san àwọn èèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú ìdùnnú jẹ́mọ́ ẹ̀ wá aṣọ gbèsè fáwọn tẹ́ ẹ jẹ lówó gbogbo ìyàtọ̀ ọdí wọ́n lè rò pé èlé máa jẹ́ 700 owó ní 700 di ìyà tí ń ta kẹrọsílì tí ń ta ta tí ń te epo ẹsì ra nǹkan lọ́wọ́ ra nǹkan lọ́wọ́ ẹsì jẹ́ 700 ìwọ jẹ́ 7 ìyálé ọ̀kan jẹ́ 3 eléyìí jẹ́ 2 eléyìí jẹ́ ní 70 eléyìí jẹ́ ní 80 àáfà àtọ́bà sàjọ bóyá 15 kìlọ̀ jẹ́ ìyàwó rẹ̀ wúra bóyá bíi lítà mẹ́jọ àbí mélòó kẹrọsílì tí ó tún sáà náà kéde ìṣọ́ta àná ẹsẹ̀ lòdì yóò ń kẹrọsílì ìyá òrẹsì ìyá elépo pupa ìyá aláṣọ ìyá òǹbàtà ìyá oníbàágì àti gbogbo àwọn ọ̀rẹ́ tí kálukú gbàjẹ gbèsè ẹ̀sán gbèsè tẹ́ ẹ bá san gbèsè òun yóò já òun olòṣì àbáwọn tẹ́ ẹ jẹ lówó kán lè bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú dòmù tẹ́ ẹ láàrin tá a dé yìí ta ló lè bá ní báwọn gómìnà wa sọ̀rọ̀ kì í ṣe lọ́yọ̀ọ́ sí àwọn gómìnà nàìjíríà tí wọn ò bá fẹ́ sùnkù lọ́dọ̀ ọlọ́run tí wọn ò fẹ́ sunkún lọ́dọ̀ ọlọ́run tí wọn ò fẹ́ ráre lọ́dọ̀ ọlọ́run kẹsànwó àwọn òṣìṣẹ́ wàláì mò ń sọ fáwọn èèyàn pé tí n bá lọ́pọ̀túnítì dájúmọ̀ bí bá wà ní wáàsí kan kọ́lẹ́pẹ̀ mi ni màá ṣe wáàsí màá sọ tọ́lẹ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò ti pé mo fẹ́ ṣe wá àti kàbáyà rọ̀mọ̀ tí gọ́ọ̀nà aka àjùmọ̀ bíi ọ̀yọ́ ti gbá wà ń màá sọ pé ìgbà tí èso ọ̀rọ̀ fẹ́ inú mi màá kà láti inú tí à àwọn tó lọ wọ́n máa ń san gbèsè ṣebí mùsùlùmí lẹ pera yín àwọn òṣìṣẹ́ lọ pẹ̀lú bànújẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ bànújẹ́ lọ́dún yìí ẹ̀ ń kọ lẹ́tà sí bànújẹ́ láíláí lọ́dún ní dunnú àwọn súnmọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìnira láti tí gbẹ̀yìn bá lówó lọ́wọ́ àwọn àwọn àwọn ìjọba tó wá ń yá common five thousand tí èbẹ̀rẹ̀ àwẹ̀ tó sì ní tó lé ní fifty thousand lọ́dọ̀ ìjọba tó ní tó lé hundred thousand lọ́dọ̀ ìjọba ẹ bá lè bá ní bá wọn sọ̀rọ̀ ẹ bá àwọn àfa bá wọn sọ̀rọ̀ ẹni kan bá wọn sọ̀rọ̀ kan gbọ́ tí E pé òṣòwò nùlù sẹ́yìn jẹra yín lówó sẹ́yìn àti fámílì ti yín sọ́fà nínú Ramadan tẹ̀bẹ́ yìí ń fi tọ́kì ẹ̀ ń fi ẹran ẹ̀ ń fi màálù ẹ̀ ń fi ògúnfẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn èèyàn common ẹjọ́ òkú èkó wọn orí jẹ́ ẹ bá ní fún owó ń bẹ bá ní òṣòwò èmi wà ní ẹjọ́ kò mọ̀ pé wà láì rọ nìyí ọ̀tá nìyí ó ní iye tá à ń san àwa tá à ń rọ́ọ̀nù sùkúù wọ́n fẹ́ jẹ wá pani àbí tí sùkúù rẹ̀ bá ń jẹ́ gọ́fẹ́tà fún sùkúù ló kù lẹ́nu tí ò dín lọ́dún méjì mẹ́ta owó tèmi tó sáà káàntì ìjọba ọ̀yọ́ ṣe ó lé ní eight hundred thousand naira and I have the receipt for all the all the payments ọdún yìí nìkan mo ti san tó lé ní two hundred thousand naira káàntì ọ̀yọ́ ṣe government I have the receipt with me renewal fee secondary school ní ìṣẹ̀lẹ̀ ọ̀yọ́ ṣe one hundred and thirty thousand naira ẹ̀ ẹ̀ sanwó-ẹ̀rẹ́ ti sàwọn ọmọ yín fẹ́ exam ẹ̀sán táàtì ẹ̀sán péyí ẹ̀sán dẹ́lẹ́sà lẹ́sì ẹ̀sùn sáwọn kéékèèké mi business services renewal rẹ̀ five thousand ẹ̀sán àwọn owó yẹn èmi ti san tó lé two hundred two thousand and seventeen mọ̀ ń sọ yìí o i paid in tó lé ní two hundred thousand account of your state government níjọ́ ọmọ lọ bá kíní èèwọ̀ náà máa ń fún wa ní internal revenue bí ìsìn ti ṣe ga rèé ẹ̀sìn lówó ọ̀wọ́lé ọlọ́mọdé ò ti dájọ́ abẹ́yín fẹ́ra yín tọ́ba wù yẹn lò fẹ́ẹ́nu jẹ́ ẹ bá kú ẹ lò fẹ́ẹ́nu nù sàárè ẹ sanwó àwọn òṣìṣẹ́

òṣìṣẹ́ ìjọba tó jẹ́ pé lẹ́sùn lálọ́wà tó bá tún wá ń yáwó lọ́wọ́ ẹni tí ọmọ inú rẹ̀ ẹ wá sọ àwọn òṣìṣẹ́ ìjọba dẹni yẹpẹrẹ nù tí wọ́n mọ̀ yáwó kí ọlọ́run ṣe dájọ́ yín o ẹ̀rí akú sí kò gómìnà ẹ kú òǹbẹ̀ mọ́ o níbi ẹ bá ti kú gbogbo owó tẹ ẹ bá jí kán sí o só ti yé kán sínú sàárè fún gbogbo àwọn sékè tọ́kì só ti yé àwọn kẹ́ ẹ máa sàárè mọ̀ pé má lè ká máa ẹ wá fi tàwọn eléyìí ìwọ náà àwọn tó lówó ìwọ náà san kódà irú àwọn táwa náà bá nílé iṣẹ́ ẹ àsanwó oṣù àwọn òṣìṣẹ́ wa kí rọ̀mọ̀dọ́nù ò tó dé káàró ó lè rọ̀ wọ́n bẹ̀rẹ̀ san sálárì àwọn òṣìṣẹ́ by twenty five twenty six bẹ̀rẹ̀ twenty seven twenty o yóò fi

Alalima sọ ìfì ẹ̀kọ̀rọ̀ wù náà. àfáwa náà ó ní ṣe sí àwọn ẹni eré tí wọ́n lọ tí rọ̀mọ̀bọ́nà bá ti ń bọ̀ tán bá ti lè rí oṣù ṣàbán ìwé ìtarí ń jẹ́ òní wọn ó láwọn nǹkan tán máa ń ṣe fẹ́ẹ̀ tó márùn-ún ẹ máa gbọ́ gbogbo ẹ̀ wò wàláyé àwọn ìjọba yìí nídìí ẹni tí ó bá wọn sọ̀rọ̀ ó kẹ̀ máa ń dùn mí pé àwọn àbá àkósọ́mọ́ wọn náà bóyá wọ́n bẹ̀rù kán má bàa sáwọn mọ́ gbaga àbí wọ́n bẹ̀rù kán má fi mọ́ wọn lórí ni àbí wọ́n bẹ̀rù kéékèèké ni ẹ̀gbà tí èmi fẹ́ ní wà ni ẹ máa kóòtù ọrọ ẹ sì máa wọn lá ó ti alẹ́ tó bá ń ẹ máa gbọ́ aná òun ló ń sọ̀rọ̀ yìí àwọn àfọ alánàbí kọ̀ ló sọ̀rọ̀ yìí ara ń tá náà sì sọ nínú tó nínú ṣe sí àwọn àwọn ẹni tí wá láti náà gbogbo ẹni bá ń lagídí lórí ẹ máa lo oúnjẹ bá ti kú ó ní tíṣà àbáǹbá ti lè lé báyìí kí nǹkan alákọ̀ọ́kọ́ ni pé wọ́n máa ka Kùránì lọ́pọ̀lọpọ̀ wà á kárájà mùsùlùmí náà zakata àmúwálì ó láwọn olówó mi nù wọn wọn àyọ sàkà ó fi jẹ́ pé sàkà wọn àwọn olùsọ́ fi bẹ̀rẹ̀ kíni o Ramadan ó tún já sí wípé àwọn àbọ̀ ìfù àlìmẹ̀kì àwọn ọ̀lẹ́ àtàwọn olùsìn wọn lágbára àti lè bẹ̀rẹ̀ aláṣìyá ní sáárì Ramadan àwọn náà lè gba àwẹ̀ Ramadan pẹ̀lú dùnú wàdá àlìwùlátù àlà sídìní ẹtún ẹwọ kan tẹ káwọn gómìnà wa náà ò tẹlẹ lẹ́yìn èmi ò lágbára eléyìí àwọn olórí wa náà lè ṣe nígbà bá láwọn olórí tó bẹ̀rù Ọlọ́run lánàá bá gbádùn lù ẹ máa wo tó wọ́n àṣẹ àwọn àlìwùlátù àwọn tí ń darí yìí àwọn aláṣẹ wọn ò tún wá bọ́ sọ́gbọ́ ẹ̀wọ̀n wọn wà ọyọ bá ní káwọn ẹlẹ́wọ̀n wá síbi táà pẹ̀lú ẹ̀ náà ní Nàìjíríà náà fáwọn tọ́jọ́ gọ́ọ̀nà ẹ̀fọ́rọ́gẹ́rẹ́ yìí kí wọ́n máa pè é fẹ́rọ́gẹ́tì fáwọn kí wọ́n máa pè é wọ́n ní agbára yẹn fẹ́ẹ́ pé báyà wọ́n kẹ̀sẹ̀ independent wọ́n ṣe October one wọ́n ṣe workers day àbí wọ́n ṣe àbí ẹni ọjọ́ ọjọ́ kẹlẹ̀ wọn kí ni kéèsì ilé wọn ni àyàn fẹ́ lọ wọn lọ sẹ́ni kan ládàálé sílé ilé kèsì kan pààyàn ya ẹ̀dá lẹ̀ ilé ìkọ́ kí ni òun àti ọ̀rẹ́ rẹ̀ kaná jọ ń jà sí ọ̀rọ̀ lẹ̀ nígbà ní ká tì mọ́ lójú àkọ́rọ̀ lẹ̀ ní ọyẹ túlẹ̀ ní lólówó lẹ̀ fáwọn ẹ̀ mọ́ orí àásán ìjọba ọ̀sán. wọ́n ní pé àwọn ẹ̀kọ́ jẹ́ àwọn olórí mùsùlùmí jọ náà wọ́n fọwọ́ bọ́ sẹ́wọ̀n fàmọ́ńkánà àlẹ́ ìhádùn àkọ̀mọ́hù ẹ ń bá jẹ́ kó ti dáràn ọlọ́run tó yẹ kán fún níyàwó fún yàwó ẹ ń tọ́pá àyàn ẹ̀ ní sọ pé ọmọ ẹ lọ́wọ́ àkọ́dé orí ìjáde àdàkẹ́ ìròyìn yóò tún wá lọ bá bẹ́ẹ̀ sọ́sán bàbá rẹ̀ mo pa màá tó pàwọ́ gan màá tó pàyàwó ẹ ẹ ń bá jẹ́ kó dáràn kọ́jọ́ yẹ kó pa wọ́n pa ẹ ń bá yẹ kó jẹ bí lálà hundred wọ́n fún mi lálà hundred ẹ ń tọ́jà lè tọ́ ẹ wọ́n ó bí ọwọ́ ẹ wọ́n bí ọwọ́ ẹ ẹjọ́ ṣùgbọ́n tí ọba dáràn wọ́n wà á túlẹ̀ pé ẹjọ́ máa lọ wàyí là kọ́là ọ̀sẹ̀ bíi là ọ̀yà ẹ̀dẹ́ lè lé ẹjọ́ máa lọ yọ kẹfọ́ ọ̀yà lè ti lè ti bá yà sọ́wọ́ ẹ̀fẹ̀ ẹjọ́ máa lọ fún òní tó bẹ́ẹ̀ lọ ẹ o gómìnà mo dúpẹ́ o gbogbo tó yẹ ká máa ṣe kí lọ́mọ tó wà ń bọ̀ ni. wọn tọ́lọ̀kọ̀ tù já fàkọ́bọ̀ ò má àlẹ́ yìí wọ́n láwọn tó wá jó níṣòwò àwọn náà wọ́n máa wá sa gbogbo gbèsè tí wọ́n jẹ sẹ́yìn fáwọn gbèsè àwọn oní bísíǹsì lè má jẹra wọn lówó ìlera àtúntò ìwọ náà tà fún mi wọ́n wà máa sanwó tán jẹ tó yẹ ní ìsìn wọ́n máa gbowó ara wọn àtà ìdánazọ̀ rú ìlà ìlà lè rọ̀mọ̀dọ́ náà ìdí sásà ló wà àtàkà sọ́mà tí wàá di pé rọ̀mọ̀dọ́ ń dé inú wọn wà dùn wọn wà wẹ̀ lẹ́ni tí pípẹ́ bọ́lọ̀ pé tó rọ̀mọ̀dọ́ ń dé báyìí tí ìgbà tẹ́yìn fẹ́ lọ ṣe ìrámọ̀ ájì wọ́n fọ́lọ̀ ọba àlejòọ́lá àáfàá ní tẹ̀sí àwọn ẹni rẹ̀ tí wọ́n lọ òrùlélé ọlọ́dẹ àlejàbí wọn. jọba nínú táàfì kan nítorí àsìkò eléyìí tí ò sí àáfàá lára ẹni tìǹbù shahan wàlẹ́ẹ̀f wàlẹ́bàkúbọ̀ bẹ́ẹ̀ náà lù mí sẹ́rà àríta adé náà ọkàn gbogbo wa gbogbo ẹni tí wàá sí ẹ̀ bá jọ ń jà ẹni tẹ́ ẹ níra yín sínú ẹni tẹ́ ẹ dira yín sẹ́mi ẹni tẹ́ ẹ jọ ń fa ẹ kò bí wọ́n ti fẹ́ kọ́ náà orí jẹ́ ọ yá orí jẹ àwọn èèyàn tó sí ọ jẹ́ pé lẹ́mìí rẹ wà gbé ẹ̀ṣẹ̀ àwọn èèyàn wọnú rọ̀mọ́bọ̀n èmi àtàwọn ọ̀bà yá mi mo wá jà kí n yá a parí ẹ̀ èmi àti wọ́n ralẹ̀ kan ilẹ̀ yẹn bá di kẹ́ẹ̀sì mo bá bá wọn fa wàhálà lórí kí n yá a parí ẹ̀ gbogbo ẹni tí n bá rí wípé èmi àti ẹ̀ a ní inú ni bí mi kan ìkórira kan kèéta kan tó wà láàrin wa káyọ̀dé ẹ̀ ìyàtọ̀ ọmọ bá rajà ládùúgbò yìí lọ́ba fún olówó tó yà ń jọ kan

wọ́n ní tó fa ilé yìí òun ni kó ti wà ní àdìjà nàbí àsálà ní gbogbo ọjọ́ mọ́ndé táwọn èèyàn máa ń gbá rẹ̀ súnmà ọlọ́run nìkan máa forí di gbogbo àwọn èèyàn tó bá wẹ̀ àyàfà àwọn méjì wọn bára wọn jà ìwọ náà wá rí pé rọmọgbọ náà bọ ọ wá lè mú ọmọ ìyá rẹ kó o sì kó fẹmí àbí tọ́sí ọ kó o lọ́ọ̀ bàjẹ́ àdíìsì Mu'adh ọmọ Jabalu ní náà tó ń bẹ ìbáwọn àáfàá ń fà láàrin ara wọn àtàdíìsì Abu Musa al-Ash'ari irú Sheikh al-Albani àwọn aládìsì yẹn dáa wọ́n ní òsè tó burú ń bẹ ìgbà aráwọn àpò ládìsì tán lọ lẹ ládìsì yẹn dọ̀rí ṣùgbọ́n kí lọ́wọ́ àánú àdìsì wọ́n ní kọ́lọ́ ọba àlékè ọlá ànábì lọ́lọ́ ọba yọ́ọ́ máa wo ẹ̀mí àwọn ẹrúfin rẹ̀ nígbà tí ṣáàbáànù bá pín sí méjì jẹ́mọ̀ sóyè ọlọ́run wà á forí de gbogbo ẹrú rẹ̀ pátápátá àtẹ̀yàn méjì ìlàlì mọ́ṣúrìkín àwọn mọ̀ṣáàhìdì ọlọ́run wà á ní ká de gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí àyàfẹ́lẹ́bọ àtàwọn tí wọ́n ń bára wọn yòrò àwọn tí wọ́n níra wọn sínú ọlọ́run nìkan máa forí wọn ìmáàmù ibùdó máa já wọ́n bà wá ibùdó ìbáàn ọ̀gbáání àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àáfàá ní ilé gbogbo wa ní káwọnú rọmọdán sẹlímù sọdẹ wà sẹlímù kọlù lẹ́ni tọ́kàn àti báyà wa tó mọ́ sí gbogbo mùsùlùmí ayé lẹ́ni tí ò di ẹnì kankan sínú lẹ́ni tí ò lẹ́ni kankan lẹ́mí ara tí rọmọdọ́ náà fẹ́ lọ́dọ̀ èmi àti ẹ̀ òun nìyẹn kọ́lọ̀ jẹ́ àríṣe. àáfà rẹ̀ òun ni àlùfáàsò ti bí. rọmọdọ́ náà fẹ́ látọ̀dọ̀ rẹ àlàáfíà rẹ kó o tó dé ó lékún kó tó dé. sẹ́ẹ̀rì ìlú ti wá ń bí abẹ́lẹ́ ọ̀kọ́lọ́mbá ni bó ti wù nǹkan ti wá jẹ́ nàìjíríà nǹkan ti wá wọ́n tó wá fi nǹkan ti wá ẹ̀gbọ́n mi yé nǹkan ṣe wá wọ́n tó wá ṣe kí ni o wọ́n tó fi nǹkan ṣe yẹ ìlera wa wò ká máa ṣe ojú wa wáyẹ̀wò wa kẹlẹ̀bẹ̀ àtàwọn nǹkan tó yẹ yẹ̀wò lára táwọn onímọ̀ yẹ̀wò ọmọ ìyá wa kan jẹ́ òní tí ṣe blood donation tóun náà fẹ́ àsọ̀wọ̀ gan àtẹ́só tó níbi ẹ̀jẹ̀ ọlọ́run ló ní kí àfọ́ ọ̀fẹ́ fìfẹ́ láàdá sẹ́rí yorùbá àwọn nǹkan kan tó jẹ́ pé mẹ́díkà àwà ní àwọn ìyá àjẹ́ kan ìyá àjẹ́ kí ẹ̀ńtẹ́jẹ́ rẹ ti fẹ́ sọ tẹ́lẹ̀ ọkẹ̀ kúkó dé ah wọ́n pè pa ní àwọn ayé ni ó rìn lọ ìbóde ṣubú ẹni tó jẹ́ pé

nínú àlèsè tàràwì dáadáa ọyẹ pọ̀pá rẹ̀ wò ṣé pọ̀pá mi ò ga ṣé mi lè kòláàsì mọ́ àwẹ̀ tá a bá tàràwì wákàtí méjì ojú mi tó lè ka Kùránì bí ewé two hundred lójúmọ́ wọ́n yẹ gbogbo ara wò pé lò ṣé mo dá pé tí mo lálàáfíà torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tá a fẹ́ ṣe ń bá àwẹ̀ èyí fagídí ṣe òfin lè yẹ fi máa ṣe àlàáfíà àlàáfíà ọlọ́run àbíọ́ kí lọ́mọdé òfin ti kálá àti àwọn tó fi lé kún sí ọlọ́run àáfàá ni gbogbo ilé rọmọdọ́ọ̀nà fẹ́ látọ̀dọ̀ bákan náà rọmọdọ́ọ̀nà fẹ́ látọ̀dọ̀ rẹ tẹ̀síìmọ̀lùwà kó o ti pín àsìkò rẹ kó o wà organize nípa àsìkò ẹ time management kó o ti gbogbo òfin máa lo àsìkò rẹ nú àwẹ̀ ọmọ ìjẹ̀fẹ́ nú àwẹ̀ ìyọ́kẹ̀ máa wéèsì àsìkò ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdọ nínú àdánwò àsìkò tiwa ìsìn làbẹ̀wò íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́kùnrin lóbe ní íńtánẹ́ẹ̀tì wọn ta ọ̀sán tó wù. wọ́n bá tiẹ̀ lo inú bóyá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àtẹ̀jú ti tó ọ̀sásìkò dèdèrè inú Ramadan ọwọ́ máa póòtì olóhùn ṣe àná lẹ́yìn ìjọ́wòlọ́ àdàbà tó ṣe àná lẹ́yìn èrè bójú tó bá dá ìbàdá wọn a ṣe ṣe ọlọ́ọ̀bá lè kẹ́ wọ́n ń sọ́lọ́mọ̀ bọ́ọ̀ bá wọlé ní Arabia àwọn ìmílẹ̀ ike lẹ́yìn tó lè máa rí ní àwọn halakọ́t àwọn ń sàlàyé ẹ̀sìn kan méjì èèyàn pọ̀ fúlàní ni ìnáwó ṣàfihàn máa ń parí fúlàní fifty nínú ọ̀mọ̀mọ́ kúrá méjì lójúmọ́ ní máa ń kà ìkan lọ́sàn-án ìkan lóru ẹlòmíì lóru sọ̀rọ̀ wà lẹ́wọ̀n twenty four hours la ló lójúmọ́ ẹ̀rọ àwọn kùránì ká dáadáa láàrin ten hours yóò parí kùránì èèyàn lè ka jésù kùránì kan láàrin twenty minutes ewé mẹ́wàá tó bá ewé mẹ́wàá tó o ní máa fàmú ju bó ti yẹ lọ láàrin twenty minutes ọ̀pá láàrin wákàtí kan ọ̀kà jísù mẹ́ta ten hours ìyẹn lè parí fúlàní kan tẹ́pẹ́ tẹ́nu rẹ̀ tó dán ó lè lo fifteen hours tẹ́pẹ́ tẹ́nu rẹ̀ tó dán ó lè lo thirty hours so definitely ìyẹn lè parí fúlàní kan lójú oṣù lè parí méjì lẹ́nu rẹ̀ bá ṣe yọ oṣù lè parí ọkàn jọ mẹ́ta ó lè parí ọkàn jọ mẹ́wàá ẹlòmíì lè má parí ọkàn lójú oṣù kan ṣùgbọ́n kọ́ ìyẹ́kó níbẹ̀ bá wa ọlọ́mọdé òbúrú fún adébẹ̀ káwa organize nípa bá ṣe làkùkù wa rọmọbọ́ọ̀nù fẹ́ ilé ìfowópamọ́

ẹwọ̀n ọ̀pọ̀lọpọ̀ tí wá ní ìsìn agídí la fi ń jí lóru tá a bá tún jí ń gbà ní òru ọ̀wà mọ́lẹ̀ òṣìlá tó fẹ́ fẹ́ fáwà fáànù èèyàn lè ra àwọn tájébù fáànù tájébù fáànù kẹsẹ̀ wákàtí òòlù lè ṣe tí ó fi rẹ̀ ṣùgbọ́n mi tó bá dá tí náà wà fẹ́ pípé àmọ́ rí tọ́lọ́ ń ṣe ìgbà tí wọ́n ní ìtura àwọn tájébù làǹfù tó ṣe ra ìṣe kankan yẹn tí ó rà á lẹ̀ kí méjì lẹ́ta lọ́ra ó ti máa ṣáàjì wọn lọ́sàn-án nígbà bá lò kan wákàtí kan tó bá ti ń ṣe twenty ó tún mọ́ kejì ó tún ti twelve twelve ó tún mọ́ kẹta ó tún táàjì ẹ̀lú mímọ́ wọn jọ kejì so yìí náà fóònù wọ́n tẹ́lẹ̀ fóònù rẹ̀ náà rẹ̀ bá ṣe dáadáa ọmọ san náà fóònù ẹni tó fi máa kí wọn irú ní ó lè bọ́lá ọ̀nà kéèyàn lọ pé kùránì ńlá àwọn kùránì mùjáza ń bẹ tí wọ́n ti pé ìtàkùsí mẹ́wàá jésù mẹ́ta mẹ́ta ìtàkùsí mẹ́fà jésù márùn márùn irú àwọn irinṣẹ́ àtúwálẹ̀ ìwọ́pọ̀ lágè tó fi máa ń sálùwàlà ọ̀rẹ́dẹ̀ lọ́gbàdì mọ́sálásí lágè tiẹ̀ ẹbí ọ̀fẹ́ sílọ̀ olùráyè sílọ̀ kò ní pé yamá pé yamá sì kalẹ̀ gbogbo tí ọmọ ẹjẹ́ ti tọ́lọ̀ ọ̀rọ̀ wà lọ́rùn ráwẹ̀ ọ̀mọ̀gbọ́n ọ̀nà fẹ́ kọ́ wa alẹ̀ agbọ́dọ̀ sàkíyèsí àárín ara ẹni àlàázùnù àlàákẹ́sọ́rọ́tù lè ìbàdà àlùmùsànáwíà nínà tìláwà wà kìíyàmì láì wà sọ́dákọ̀ wà gẹ́rìà wọ́n fẹ́ ká pinnu ẹ̀mí lórí àwọn àjọ káwá ṣiṣẹ́ towards achieving that fẹ́ẹ̀rí tí wọ́n sọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n observe àwọn èlé plan lọ́dọ̀ wa ń bí ààdẹ̀ tó gbó láti fẹ́ àkíyèsí fẹ́ẹ̀rí determination wa ó weak bẹ́ẹ̀ bá láwọn tó ní strong determination tí n bá wò pé òfò náà kẹ́yìn mi ní lo àdá mi ní lo dígà ìkúùkù mi ni màá fi wo màá wó òfò náà àníkùkù mi ìṣẹ́ màá fi wókò náà màá wò tí bá wà determined tẹ́ ẹ̀rí kálukú wa káti rò pé rọmọdún sì ń bọ̀ ìmọ̀ kan fẹ́ parí kùránì mẹ́wàá ẹ máa wù mí o ẹni tí yóò parí kùránì mẹ́wàá fẹ́ mọ̀ súnmọ́ rẹ̀ kùránì kan láàrin ijọ́ mẹ́ta ó fẹ́ parí kùránì mẹ́wàá rọmọdún di mẹ́wàá kì í parí ẹyọ mẹ́wàá kọ́ lọ́ọ́ parí two hundred ìgbẹ́ lọ́ọ́ parí mo fẹ́ parí mẹ́fà ìtumọ̀ ni pé láàrin ma márùn márùn màá máa parí kí ni o rà nìkan màá ti plan rẹ̀ inú tí mọ̀mù ṣàfi máa ń ṣe nìyẹn kùránì ta lọ́ ń ka méjì arẹ̀ náà ló fi ń kírun arẹ̀ ló fi ń kírun yẹn ló fi ń kírun náà bí àtọ́lọ́ ti á ọdún méje ó jẹ́ ibi ilé àní èkírun ní áfírí ní èkí mẹ́rin ní ebíṣà ní èkí tàbí ìlógún ó ti plan rẹ̀ pa màá ní méjì lójúmọ́ ni ọ̀dẹ̀ rí ká jẹ́mọ́ ẹ̀ gbọ́n mi yé ẹ tó fẹ́ ṣe sọ́dá kọ̀ ó ti òkè ló sálárì mi iye tó bá fẹ́ ṣe sọ́dá kọ̀ ń bẹ̀ yóò ti yọ ọ́lẹ̀ yóò dẹ̀ fi ṣe the first ten days iye sọ́dá kọ̀ ti máa ṣe rè the second ten days ti máa ṣe rè yóò ti plan rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé lórí ìrún tàràwì tá a máa ń kí títí máa ń tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn àtẹ̀wò bẹ́ẹ̀ ní òní àwọn bàbá àgbàlagbà ní òtún àmà káàkámú ìwọ tó lé egun wọ́n yẹ kọ́ ẹwà mọ̀ tó wájọ́ pé Chelsea àti Arsenal ẹgbẹ́ òyà àwọn arájú ó lè dúró wákàtí mẹ́ta fún Chelsea àti Arsenal èsù mú wà kọ́lọ̀kọ́lọ̀ wà yéṣu bóòlè ni ó ṣe máa wo bọ́ọ̀lù tí ọmọ náà ní wàhálà tó tó máa pariwo tó ọmọ ní irun tó ara káwọ́ mọ́yà wà lẹ́yìn tó ṣe bí ti wà ní àlùjẹ́ náà bẹ̀rù ọlọ́run yọ wá èso ọ̀jẹ̀ kí bọ́ọ̀lù ọ̀rọ̀ lọ́rùn yọ ọ̀jẹ̀ kí irun nílà ìwọ́n tó bá rí bẹ́ẹ̀ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú bíi láàyè nínú ẹ̀ṣẹ̀ ìtọ́ náà torí àsìkò tí kò sí mọ́ ó tó ka àwọn nǹkan míì tó yẹ ká sọ ṣùgbọ́n tásìkò ní bá mi ṣẹ́jú márùn-ún wọn ló kù ọ̀dà Ramadan ti wọlé báyìí ẹ jẹ́ kí n fà á pọ́ìntì méjì kan sí àáfà lára látọ̀dọ̀ èmi àti yín tó fi já sí wípé ààwẹ̀ wa yóò tún jẹ́ àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run òun ni muhasabatu nas jẹ́mọ̀kìlá pé o ìyẹn ni self evaluation ká evaluate ara wa ìjọsìn wo ni mo ṣe lánàá ìwo ni mo ṣe lẹ́nu èwo ló dá ń bẹ̀ èwo ni ò dá sẹ́ẹ̀kù tí èèyàn evaluate nǹkan yẹn máa ń ní progress yìí gbogbo bẹ́ẹ̀ bá ti evaluate yọ́ ma dáadáa torí èèyàn ṣe gbogbo ògbà èèyàn tó wà rò pé ìgbólókù àáfàá ní tí wọ́n fẹ́ ká máa evaluate ara wa ó wà ní nǹkan tó máa ń jẹ́ kí tọ̀mọ̀bọ́ náà kọ́ jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run àáfàá ẹ̀ lára ẹ̀ ní tẹ̀kìlìlù tọ̀hán oúnjẹ wa wọ́n fẹ́ ká dùn tọ̀mọ̀bọ́ náà fẹ́ oúnjẹ gàkìlà tọ̀dọ̀ rẹ̀ fún báwọn aláfíríkà oúnjẹ wa máa ń wò díẹ̀ lẹ́lùmí ò ti wá jẹ́ pé láti ẹ̀sà àrìsàn kò ní kásùn bá jẹ́ mọ́ yọ wà sùn lọ ẹlùmí wà jẹ́ pé táàgù mẹ́wàá àwọn yóò ti máa bò sí owó oúnjẹ tó jẹ ó ti lọ tọ́ílẹ̀ rọmọbọ́ọ̀nù ọ̀fẹ́ oúnjẹ gààjù oúnjẹ níwọ̀nba bákan náà ni àáfàá ní ara tí rọmọbọ́ọ̀nù ọ̀fẹ́ lóde ìní àti ní àfúráhà kásá ìsùn ká má máa fi gbogbo òru sùn rọmọbọ́ọ̀nù ọ̀fẹ́ látọ̀dọ̀ wa fẹ́ẹ̀rẹ́ ni tó bá ti máa ń sùn pọ̀ even ọ bẹ́tà jàmẹ́ ìhàn dáláì tí mo fẹ́ sọ yìí ọ bẹ́tà kó orí gbogbo ọ̀kan sùn ní Ramadan kọ́ máa jí lóru dukọ́ wíìkì lóru kọ́ wàá sí ìdúlọ́kọ̀lọ́ torí kó oore tí ń bẹ́ nù Ramadan náà òun lọ wà láìláfì lọ́kọ́dírì khairun ní alfisha ọlọ́run sọ pé nàárù lọ́kọ́dírì khairun láìlà ní òun ní ilé ìjásí pé àrínú àwọn ẹni ọlọ́run bí ìmáàmù òṣùwì àtàwọn míì wọ́n ní wọn èso lóru nínú àwẹ̀ tẹ́ bá ti lè kí ṣáìsà wọ́n bẹ̀rẹ̀ ìbàdà àti èdè pé wọ́n jẹ sáàni oorun tí wọ́n bá wá sùn àsìkò díẹ̀ náà wọ́n ń sùn mílùú wọn máa ń sùn láàrin sórí ti àásùn ìmí lẹ́yìn àsùn ẹ̀yìn súnmùkì ìmí ìnú wọn lásìkò òdùà ìmí sùn lẹ́yìn súnmù ìgbẹ́ yóò sọ sáà kárù yóò sọ àwọn àdúrà tọ́ba ti àṣẹ bá dìsì kan fún mẹ́tàlá ní àṣàlà tó sọ fún wa pé téèyàn bá kírun súnmú ìtàn tó jẹ́ pé kò kú òní sọ́ọ̀tì tó wà yẹn sálùwà láàrin òkè já tó rọ̀ wá ayọ̀ tó wá sí náà fi làdí ìtàn lálàáfíà ni wọ́n kọ̀ ládàá kó ṣe umura umura ara tó yẹ ká máa practice yẹn ààyè tó ti jókòó kí ṣubú ìyẹn kan ọmọ kò bẹ̀ ọ̀dẹ̀ so ọwọ́ wà ní tètè ó sì rántí ọlọ́run kìí ṣe pé ó so ọkẹ̀ rántí ọlọ́run bóyá òsì làwọ̀ àbóyá òsì àtàgà fúlà bóyá òsì àtàlà àtù òun ló fi ọwá sẹ́ráká méjì pẹ̀lú wa ọkàn balẹ̀ ó náà wọ́n ti kọ lẹ̀ fún ọ ṣùgbọ́n gbogbo eléyìí oorun kò lè rí ṣe ọ̀dọ̀ tí wá ń bí ajẹ́sàrí aṣù akásọ̀ bá sàárì sàárì sàárì à ogun méjì àrẹ́bí ń jẹ́ àánú Ramadan ogun méjì tó gbóná inú Ramadan àrẹ́bí ìjà kí jẹ́ wà lé ọkẹ̀ èèyàn balẹ̀ lèèyàn ń sunrun sàárì tí ẹ̀kọ́ bí àgbẹ̀ ẹ̀yìn àbá ẹ̀yìn mẹ́tẹ̀ sàárì ẹ̀ka bí sísẹ́wọ́ sàárì à ẹ̀ má bí sẹ́wọ́ sàárì wà lẹ́ yín sunrun sàárì téèyàn mẹ́wàá bá ní mẹ́tẹ̀ mẹ́jọ ní ológun sunrun sàárì ló sí wa ẹ wá mú tàbí sunrun sàárì náà àgùnrà àbá àti fọ́ sàárì ìdí òsunrun sàárì ti náà lo sàárì tí òkú wákàtí kan ẹ̀sì tẹ̀lé bí láti ẹ̀jú márùn-ún ó bí yòókù jẹun ó <laughs> lókò tẹ̀mí ayé lọ́lẹ́ fi sọ̀tán ni oorun sàárì yọ̀ wà àfáà ní pé ara tí rọ̀mọ̀dọ́ náà ń fẹ́ táwẹ̀ bá ti wọlé sẹ́rí àwọn kìíní yẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mindset wà láì nígbà tí ẹ bá rò pé mi ìfẹ́ sùn mi ìfẹ́ sùn oorun bá ń wá gan èèyàn tó lè dìde kó tó ranjú lọ kó tó ń rìn káàkiri ṣùgbọ́n tí ẹ bá ti rò pé màá sùn ó sùn náà nù ṣùgbọ́n ṣẹ̀ríà ò ní á ṣe ń tá àfikù láàpù àbí táwà débi iṣẹ́ kéèyàn àmọ́ àbá àgbélódé àbáyẹn ìṣòro mi méjì ọ̀kálùkù máa ń yàtọ̀ ṣùgbọ́n láti kọ́ lọ́run nípa wọ́n fẹ́ kí á lọ màpára tí rọ̀mọ̀gán náà fẹ́ lọ́dọ̀ wa òun ni pé oorun wa gbọ́dọ̀ kéde nínú rọ̀mọ̀gán ọlọ́kùnkùn alágbòye ọ̀rọ̀ ọ̀dà ẹ jẹ́ ká bọ́ síbi àwọn nǹkan míì tí máa fẹ́ ráńdì ọ̀hún. àáfàá ní tí rọ̀mọ̀gán bá ti wá dé pẹ̀lú gbogbo tá a lọ́nfẹ́ lọ́dọ̀ wa yìí ọwọ́ àti practicability àáfàá ní kálukú wa bá ṣe máa lo ojoojúmọ́ wa kí ọ̀la kọ́dà jù ní lọ ọ̀tọ́lá kọ́dà jọ̀lá lọ bẹ́ẹ̀ ni kó ṣe máa rí tó wá nu Ramadan ká máa bẹ̀rẹ̀ Ramadan náà wa lẹ́ni tí yóò ti lánìyàn bá fẹ́ gbáwẹ̀ ká máa jẹ sàárì níbàámu súnà tọ́lọ̀ tànàbí ká máa sínú bí ṣẹ̀rí àṣẹ fẹ́ nínú tó fẹ́ ká fi máa jẹ sàárì ọ̀pọ̀lọpọ̀ wa ìtọ́rù wa a máa ń lo èso dàbí náà láì mà pé èso dàbí náà yẹn náà tó ń bẹ nínú súnà ká máa fi jẹ sàárì ó di di àdí àdúgbò pé mẹ́nà sàhóhù ìmọ́mìn àsámù anábì ní pé sàárì òmìnir tí fámúlù bẹ́ẹ̀ ọmọ dáapọ̀ ò máa ń dà láàrẹ̀ àwọn àfáà ní tó bá ní pé sàárì èso dàbí náà tẹ̀ wò yẹn Ọ ma ń jẹ́ ndị otu dị ti ọ digest ó máa ń aid digestion kò ní fa wàhálà kéèyàn ran ju ranjú tọ́ba wù ọ̀kọ́ tó jẹ tọ́ba wu ọ̀tọ́ ọba jàmọ̀lá àbẹ̀bá àbísí ara ẹ̀jẹ̀ tó jẹ dàbínú yìí ṣé ìṣe ọ̀lọ́ ń èyíkéyìí a bá ṣe a máa wà a máa fi jẹ sáà ní a máa

bóyá wọ́n fi sílẹ̀ yọ ọkàn oníkè àbálágbóni ọba ara mẹ́wàá lọ nínú láti wá tọ́ta ẹ̀fọ́ ọ̀dẹ̀ tó tutù níwọ̀n bá làwọn mùsùlùmá ti kéde náà bá yọ sí gẹ̀ náà fi sílu ọgbà láàdá lọ́dọ̀ ọ̀dọ̀ ọlágbára kó o fáwọn èèyàn ní rọ́ọ̀fù ẹni tó fún lẹ́rẹ̀ ẹni tó fún lẹ́wà ẹni tó fún fẹ́mù ẹni tó fún lélùbọ̀ àtàwọn ẹni tẹ́ẹ̀ máa jẹ ipò pupa òróró gbogbo eléyìí àáfàá ni wọ́n fẹ́ ká máa ṣe nínú ọ̀nà bọ́ọ̀lù nínú Ramadan wọ́n fẹ́ ká máa ṣe náfìlà lóru lọ́pọ̀lọpọ̀ wọ́n ti fẹ́ ká máa ka kùránì lọ́pọ̀lọpọ̀ kódà àáfàá nínú Ramadan gbogbo ẹ̀ tọ́lọ́ ń bá ṣe ń rọrùn fọlọ ṣe ẹ̀yìtì ká ọjọ́ mẹ́wàá tó bá kàn nínú ààwẹ̀ Ramadan náà fẹ́ látọ̀dọ̀ èmi àti ẹ ká lọ kóra ó sí ọlọ́run lẹ́ni tí wọ́n máa wá lẹ́yìn látòlà tá a bá ṣe gbogbo eléyìí àárí ọ̀nà ọlọ́run láyé àtijọ́ òde ìgbà ìsìn àmà tí rọmọbọ náà bá wá parí àmọ́ wá ṣàdúrà àmọ́ wá bẹlọ láti máa wẹ láti máa bẹlọ Allahumma taqabbal salatana wa ruku'ana wa sujudana wa siyamana tí ẹ bá máa ń gbọ́ kùnú tó àwọn ìmáàmù máa ń ní sáwùjú wọn àlè má ṣe àdúrà yẹn ọlọ́run kò bá wẹ́ wà gbàrún wà ìkú ṣùgbọ́n wa ìlàwà kùránì àdúrà tá à ń a wa wá bẹ lọ́wọ́ tó kọ́ lọ́wọ́ kó gbà àwọn aṣẹ́ rí sáà wá ń ṣe inú àwẹ̀ a kò máa fi lọ lẹ́yìn ìgbà tí rọmọbọ́n kò bá lọ sọ ààbẹ̀ lọ́wọ́ ọlọ́jẹ́ ká ti fún gíà lọ rọmọbọ́n tó àti èṣù kárí ìyọ̀nù ọ̀rẹ́ síbi ní orí òkò mẹ́ka ìrìnà láíláí kọ́lọ̀kọ́ wá bọ̀ wá láti rí gbogbo àwọn tọ́ka wọn ti ń balẹ̀ pé rọmọbọ́n ọdún ìtìbọ̀ ọlọ́mọdé ọkọ̀ ọkọ̀ gbogbo àwọn tí ń bẹ̀rù sí wọn náà ó fi ẹ̀sùn kan méjì kan ti ẹ̀sán ní oṣù mẹ́fà mẹ́jọ méje mẹ́sẹ̀ tó wọ́n jẹ wáyé ibi tí àwọn náà tó lọ kan orí sí ọlọ́run ní jáde níbẹ̀ wọ́n bá ní kó sí gbogbo àwọn adarí wa nínú ọlọ́run gbogbo àwọn owó tí wọ́n ń kó pamọ́ yìí gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa fún wa kọ́ jẹ́ kọ́ bá lè jùlẹ̀ lé sí wọn lẹ́mìí kí wọ́n lè máa sanwó àwọn òṣìṣẹ́ àti àlàáfíà ara tó péye àtàrí sí kí jẹ́ ìrọ̀ ọlọ́lá haúláwà náà kò wọ́ta ìlà ìlà ìlà ìlà سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته